mo kí ní gbogbo ìlú tẹ́ ti ń gbọ́ wa gbogbo àgbáńlá ayé pátápátá ni mo ti ń kí i pé ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ mẹ́kàsán kúrọ̀ lẹ́ẹ̀kún gbogbo tó bá bọ́ sí lọ́dọ̀ yín lọ́dọ̀ tiwa ìgbà ayọ̀ ìgbà àlàáfíà náà ló bọ́ sí orí agbábí tó wà yìí <laughs> orí agbábí tó lágbára ni ẹja ńlá làwọn mi gbé lónìí tẹ́ bá ń gbọ́ tó bá ń sọ pé mega nine nine mega nine nine mega nine nine mega nine nine lọ́tún mega nine nine lọ́sì mega nine nine yìí ó ti wá dìlú mọ́ká orúkọ yìí ó ti wá ń tàn ká gbogbo àgbáńlá ó wà lórílẹ̀‐èdè South Africa pẹ̀lú mi tá a jọ ń ṣe tó ń dún tó ń dùn tó sì ń dún yàtọ̀ orí African Portal lẹ́wà yìí nílùú Victoria lẹ́rù àmì ètìtì lórókè Waterkloof ibẹ̀ náà láti ń da kẹ̀kẹ́ lukẹ̀ ibẹ̀ láti ń dakọ̀ ìbá ọlọ́run ìbà èèyàn ìbà fọ́ba tó dáwọ́ ọba tó níwọ́ ọba tó lànà ọba tó lòní ọba tó lọ́la ọba tó dìbẹ̀rẹ̀ ọba tó lòpẹ́ ọba àná ọba òní ọba ọ̀la ọba tó lo gbogbo nínú gbogbo òun náà làpò ìpè la wòwò la rí ìrí tán lọ́ba lórí ayé gbogbo òun ló fún wa lẹ́mìí tá à ń rí wa ọ̀rọ̀ tí ń dún tẹ́ni tó ń sọ́gò mọ́bi tó ti ń jáde ọ̀rọ̀ èmi náà mo sọ tó tó báyìí ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ wò ẹ bá ń kí àlejò mi káàbọ̀ sínú ilé àgọ́dọ̀ wa mẹ́gà náà náà nínú ilé àgọ́dọ̀ bàbá wa mo kì yín mo kì yín mo nà yín lọ́gọ̀ ẹnu ẹ káwọn yẹn sí wò yín kan gbàgbà láyé. ẹ̀yin tèmi orúkọ mi ni Prince Abel Odosun aka Mega 99 one love mẹ́tàlẹ́ náà yìí àwọn nǹkan sọ pé bóyá orúkọ bóyá ṣẹlẹ̀ nìkan kò wò yín tó wá ní pé máa jẹ́ Mega 99 bó gan ló gan ṣe jẹ́ láàrin ìṣẹ́jú kan. Ah, láàrin ìṣẹ́jú kan ok orúkọ yẹn orúkọ tí mò ń jẹ́ tẹ́lẹ̀ kọ́ nìyẹn orúkọ tí mò ń jẹ́ tẹ́lẹ̀ ni principal dosumo and his superstar band ṣùgbọ́n bàbá mi wọ́n rìn ní sẹ̀lẹ̀ gan bàbá oníbàṣà bàbá kánsílọ̀ bàbá nine nine wọ́n máa ń pè wọ́n bàbá nine nine àwa béèrè pé kí ni ìtumọ̀ nine nine yẹn wọ́n wá ní nígbà tí sẹ̀lẹ́sẹ̀ dé nàìjíríà wípé wọ́n máa ṣe ẹ̀sìn ní nine twelve three six nine so nine to nine nine àárọ̀ to nine lálẹ́ so ibẹ̀ ni gbàtà wọn ṣaláìsí mo wá wò pé kí n change orúkọ mi kí n má jẹ́ kó orúkọ yẹn kú mo wá mú náírà náà yẹn mo wá sí dictionary mo wá wò pé kí ni mo lè fi kún náírà náà yẹn o mo wá rí mega and mega ó túmọ̀ sí nǹkan ńlá nǹkan tó great nǹkan bẹ́ẹ̀ mo wá fi mega nine nine sí. Si borúkọ yẹn ṣe wá nìyẹn mo dẹ̀ láìkẹ́ bẹ́ẹ̀. èyí ò túmọ̀ sí wípé mega nine network pé dáúlà tán dè mọ́ mega yìí dáúlà dáúlà tó lágbára tó jẹ́ pé ògolúwa ti ń tàn tí ò ní kú láéláé ẹ já ṣe báyìí bàbá wa ẹ já ṣe báyìí àwọn tí ń wò yín lé tán ń gbádùn yín tán ń tẹ̀lé yín wọ́n ní wípé nígbà tẹ́ wá bẹ̀rẹ̀ sí jẹ́ mega nine nine yìí ibo gan-an lẹ ti ń bọ̀ bó o ní ìrìn àjò ṣe rí kí làwọn ìlà kọjá ah, kó tó wá di mega nine nine yẹn <laughs> kó tó wá di ìlú 1994 ninety four gangan la dábàndì lẹ̀ ìgbà tá dábàndì lẹ̀ kò máa easy o ìyá yìí ìyá pọ́nbélé ìyá gidi lára àwọn àdójúkọ ta ní ni alọ́gba alákọ̀ọ́kọ́ ta máa kọ́kọ́ gba ta fẹ́ kúrò lẹ́kọ̀ọ́ ó jẹ́ àti ń àwa fẹ́ kúrò lẹ́kọ̀ọ́ àwa ti sọ pé ó kú ọ̀la la máa kúrò àwa lọ rìn tìrìnṣẹ́ ìgbà táwa rẹ̀ǹtì irinṣẹ́ yẹn o àwa ti dé a ti dáṣọ a ti ra uniform tinú wa ń tèmi náà ra lace tá à ń fò sókè àti wá sọ fún bàbá yẹn pé ó kù ọ̀la la fẹ́ gbéra kò dẹ̀ sọ fún wa pé wọ́n fẹ́ lọ lo irinṣẹ́ yẹn níbi kan ò pé wọ́n ní tètè kó dé ọmọ kéékèèké ni wá gbogbo wa wá jókòó báyìí àwa ń retí irinṣẹ́ látago mẹ́wàá ó kọ̀ọ̀la ago méjìlá ago márùn-ún aago méje ìgbà tó máa tó tó twelve lóru náà kó irinṣẹ́ yẹn dé tán tó máa kó dé gan-an wọn tún ṣe tè ìgbà tá a ṣáà máa fi kúrò lẹ́kọ̀ọ́ ó ti ń lọ bá after four àṣẹ after five adẹ̀yìn lọ sí kọjá Òṣogbo lọ́hùn ìgbà tá a tún máa tún máa fi gbéra mọ́tò tún bàjẹ́ lọ́nà hey aṣáwọn wò pé ká ní bàbá yìí ti jẹ́ ká gbéra èdè tù àti fix gbogbo nǹkan tó bá nǹkan tá ṣe ní ká gbéra èdè náà ni pé àti yanjú gbogbo nǹkan tó ah musa gbogbo ayé náà musa kan ń sunkún pé pátá máa fi yáà tún mọ́tò ṣe tán tá máa fi dé pátí tá máa fi ṣe gbogbo ẹ̀ ìrọ̀lẹ́ ti lẹ́ pátí ti ń dágun ah ènìyàn wa bínú ó lóun máa sú wa ó máa fi ẹ̀jẹ̀ wa ó ṣáà wá abẹ́ aṣáàṣeré aṣáàṣegbẹ̀ so ìgbà tá máa délé tá máa délé padà àwa dìṣà láti ra irinṣẹ́ tiwa àwa decide láti ra irinṣẹ́ gbàtà wa ra irinṣẹ́ yẹn ọkàn wa wá balẹ̀ a tún ra mọ́tò náà kò wá sí pé kò sí nǹkan tó ń jẹ́ disappointment mọ́ a lè kú ò lóku ọ̀la àbókò kọ̀túnla ká fẹ́ lọ ṣeré lọ́nà jíjìn so ó jẹ́ lára ìpèníjà àbí hmm. ìpèníjà tí mo rí inú iṣẹ́ yẹn tí mo dojúkọ thank you sir. kó tó wá dípò pé ìwà jáde eh, tí gbogbo ayé wa tí gbogbo ayé wa ń pè é mega nine nine lọ́tún mega nine nine ah, lọ́sì. Hmm, nígbà tẹ ṣe ayẹyẹ ọjọ́ bí yín èyí hmm. tó kọjá yìí nǹkan kankan tó jẹ́ ìdùnnú jù fún yín òun náà ní pé bàbá òbí wọ́n wá. Ah! ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ bó ló ṣe jẹ́. bàbá yà mí lẹ́nu o hmm. ah, ẹnu dẹ̀ tún yà mí báyìí because ó kù ọ̀la ni mo ṣe send message fún wọn pé kọ́mọ́dà mi pọ̀ mọ̀ pọ̀ mọ̀ wọn ọmọ ọkàn mi gánà ìlànà fẹ́ ṣe fifty eight mo sẹ́ndẹ̀ sí bàbá òbí náà mo sẹ́ndẹ̀ sáwọn eléré ńláńlá ẹ̀ later ni bàbá Kingson adé reply mi bọ̀ bàbá òbí wọ́n kàn pè mí padà lẹ́sẹ̀kẹsẹ̀ pé mo fẹ́ ṣe fifty eight k ah ọmọ dada màá wá màá wá kè ẹ̀yà mi wá bẹ̀ sí já ẹ̀yà mi bá mú láti pe màmá mi pé bàbá òbí làwọn ọmọ wa ó ní ah ó la kàn fẹ́ ṣe àṣepátì a kàn fẹ́ rí dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ni a ṣe pati pàtó máa ń sọ fún àwọn boys àwọn tájọ ń play wọn ni kò sí wàhálà a tún fi mu dùn náà wẹ́ pàtó máa dàárọ̀ ọjọ́ yẹn bàbá rán yàn wá bíi eight o'clock wọ́n wá wulẹ̀ nígbà tó ń wulẹ̀ ọ̀rìn àbàbò mi ń bọ̀ ah pàtó yá bàbá dé bàbá kọrin fọ́mọ wọn wọ́n tún bless mi pẹ̀lú owó ńlá ah àwọn kan ń bè lọ bàbá pé ah mega kò ń wálé yín kò ń yẹ kọ̀ọ̀kan ló kàn máa ń pè yín pé ṣé ó jọ́ ọmọ yín tó yẹ náà bàbá ni ah kọ́tọ́ ọmọ yín máa ń ṣe fún mi every Christmas òun ló fa nǹkan tó <coughs> èmi kò tẹ̀ mọ̀ wíyá bàbá ń rí èmi kàn ń ṣe ni hmm. mi tẹ̀ mọ̀ pé bàbá ń kọ́ sílẹ̀ kásà máa ṣe dáadáa sá. ṣe hmm. oore tẹ oore pẹ́ ah! ń gbóúnjẹ lọ ní gbogbo kérésì kérésì kérésì kérésì. in fact owó tán wá kó fún yín wọ́n ti ka iye nǹkan tẹ́ ẹ ti gbé wá déédéé náà náà wá dá padà fún yín. déédéé kẹ ó rà pé kan fún yàn ní nǹkan mẹ́wàá kó dẹ̀ jẹ́ pé nǹkan ẹyọ kan ẹ wo mẹ́sàn-án tó kù yẹn nǹkan tí mo gbé lọ sí nǹkan tí bàbá ó bè fún mi ó dàbí ẹni pé one out of ten tí kò ibi tẹ́mi tẹ́ ẹ má jẹ olóòtú ẹ fẹ́ mọ kúlẹ̀kúlẹ̀ owó yẹn kò lè ṣe kò ṣe mọ̀ bẹ́ẹ̀ yẹn. ó dà ẹ jẹ́ àṣẹ báyìí ọjọ́ wo nínú yín dùn jù bí olórin. Ah, ìjọ tí ṣe rí àwọn méjèèjì bàbá òbí àti bàbá Sànni àwọn náà ìmúnú mi dùn jù. pé tí a bá ń sọ̀rọ̀ pé ìrìn àjò àwọn méjèèjì ni. ìjọ tí inú mi tún dùn jù níjọ bàbá tí mo pé fifty tí bàbá òbí wa tí mi ò expect tí mi ò ṣe party tó ń bá mi celebrate in church hmm. tó ń kọrin fún ọmọ tó ń tún fún ọmọ lówó ìjọ tínú mi dùn jù tí mo tún gbé bọ̀ tẹ́lẹ̀ kó tó di pé fifty yẹn ní ti bàbá Sànni tí wọn ò mọ wọn ò mọ àwọn àmọ́ra rí mi ò rí wọn rí àpàdé rí mo kàn déédéé ṣe báyìí album tí mo fẹ́ ṣe whipnot whipnot ní album yẹn gbà yẹn mo kọrin pé bẹ́kún pẹ́dà lẹ́kan bẹ́kún pẹ́dà lẹ́kan ayọ̀ ń bọ̀ lówùrọ̀ níwé mímọ́ sọ níwé mímọ́ fi yé mi wípé o ayọ̀ ń bọ̀ lówùrọ̀ o má sọkún mọ́ o ayọ̀ ẹ ti dé mo fẹ́ kí bàbá sànni mọ̀ pé ẹnìkan jẹ́ mega nine mo fẹ́ lọ fún wọn láìvì gbogbo yẹn kọ́ ara. aláṣejù <laughs> ṣé o ti kọjá àyè rẹ báyìí. wá dára ẹ láàmú bàbá ò ní wá bàbá ò ní wá. mo ní mo mọ̀ òun kò fẹ́ kọ́ mọ orúkọ kan pọ̀ wà pé ó ń jẹ́ mega nine nine ní má gbàgbé lọ mo rí débẹ̀ báyìí àwọn kìí tó máa tó wà mí ọtí ẹ̀jẹ̀ wọlé dúró bẹ́ẹ̀ yẹn bàtà ẹsẹ̀ mi gan tẹ́ bá rí ó ti jẹ́ aṣọ tá a wọ̀ gan ẹ̀yìn gan ẹni fẹ́ kí n wọlé wọ́n ti dá mi dúró báyìí nàlẹ́ ah, wọn ṣáàjẹ́ ń wọlé mo ṣá ok tẹ́ ẹ̀ bá ní jẹ́ kí n wọlé ẹ gba iv lọ́wọ́ mi kẹ́ bá mi fún bàbá sọ̀ni kọ́kàn orúkọ yẹn pé ẹni wọ́n tún láwọn ò ní gba iv èmi náà wà takú síbẹ̀ ah. gba. ìgbì tẹnumọ́gi ògò èmi náà ò ní ẹ ah. ẹ fẹ́ kí n wọlé ẹ tún ní gba iv kí wàá lè rè mí. ìkan lẹ́bùn ló méjèèjì. tí gbogbo yàrá tó fi mí ṣe ẹ̀ pé mo fẹ́ lọ pé mo lọ dára mi láàmú ẹ gba ẹ fi hàn wọn hàn sí àdàmì lọ mo kàn gbójú sókè báyìí ah, mo kàn rí pé ta ló ń bọ̀ yìí ta ta ta ah. ó dà pé ẹni ìjọ bàbá Sunny o ẹni ìjọ bàbá Sunny ẹni ìjọ ah. gbàtọ́ wọn jáde báyìí wọn tẹ̀ tí ń tì mí jáde lọ bàbá ṣe rí mi nìyẹn kí ó talẹ̀ talẹ̀ tó a talẹ̀ ó ń tì mí ẹ̀yẹn talẹ̀ ń tì talẹ̀ gan bàbá náà pè mí fúnra mẹ́gàrán yìí náà mo dákú ni bàbá mọ̀ mi mo ti ṣoríire bàbá mọ̀ mi mo fò sókè mo dọ̀bálẹ̀ kí ló fẹ́ ọmọ mi mo fẹ́ ṣe mo fẹ́ lọ́ọ̀nchì album ni wọ́n kọ́ ra ah, ok wọ́n yìí gba ivy lọ́wọ́ mi ni màá wà mo ní dáàdì kìlẹ̀ wọn láwọn àwa ló bá dijọ́ yẹn à ń toṣí àtótóbi lọ́wọ́ lẹ́nìkan dé ní twelve ló ní bàbá sàn ní ti di àà ah, ah. bàbá sàn ní jẹ́ kẹ́ ẹ ṣáà rí pé à ń to wọ́ọ̀lù lọ́wọ́ ẹni ẹ mo ní tó bá jẹ́ bẹ́ẹ̀ ló tó ẹ para wá ní tírì tírì àtúntì rẹ́dì ẹni ẹ ẹni ẹni ẹni ẹ tó wá para wá ní tírì mo tó sọ pé ah, ẹ jọ tó bá pé lóòótọ́ ẹni ẹ kọ́kọ́ para wá ní six hmm. because mi ò mi ò gbà mi ò gbàgbọ́ rárá. kí bàbá sọ̀rọ̀ lè wá. mi ò tiẹ̀ gbà mi ò tiẹ̀ expect wọn mi ò tiẹ̀ wọ́n lè wá sóko jẹ́ ń fọkàn sí gbogbo bóyá ń sọ́kàn arrangement tá à ń ṣe ni mò ń ṣe lọ pé ah irọ́ eh, bóyá máa inú ọ̀lù ti wá kún ìgbà tó máa fi di sísè àwọn èèyàn ńláńlá ti jókòó à ah! èèyàn máa pọ̀ àwọn èèyàn gidi bí bàbá ṣe dé nìyẹn tí bàbá wọlé báyìí ariwo ta ariwo yẹn pọ̀ bàbá ṣe báyìí ábọ̀mù yìí mo fẹ́ lọ́ǹtì ẹ̀ fúnra mi mo fẹ́ filé àbí mo fẹ́ filé àbí. mi hmm, mo fẹ́ ṣèfilọ́lẹ̀ rẹ̀ <laughs> bàbá gbowó lẹ̀. owó gidi nígbà yẹn gbogbo wa fòṣù owó tí bàbá fún wa chẹ́ẹ̀kì náà fún wa sọ̀wédowó. Hmm. láyé gbà ó láyé gbà ó pàtàdé báǹkì tá a gba tá a káṣí owó yẹn tán gbogbo àtẹ̀mí àtàwọn bá níbọ̀ bí ọjọ́ mẹ́ta là fi sùn táwọn owó yẹn báyìí pé owó lélẹ́yìn tinú wa kàn ìjọ yẹn mi ò lè gbàgbé àtìgbà yẹn báyìí hmm. olúwa wọ́n dẹ̀ gbàdúrà fún mi wọ́n súre sórí ábọ̀ mi mi ò lè gbàgbé jọ yẹn hmm. ẹlẹ́kejì ó ti wá pé méjì òun ni bàbá òbí tí wọ́n surprise mi. ẹ wá já ṣe báyìí torí àkókò wa àwọn èèyàn tó ń wò yín ní gbogbo àgbáńlá ayé tí wọ́n fẹ́ràn orin yín tí wọ́n ń tẹ̀lé orin yín wọ́n máa ń béèrè ìbéèrè kan wọ́n ní kí ni ń gbórin wa wọ́n ní mega nine nine ó ti ní nǹkan tó jẹ tẹ́lẹ̀ kan láwọn kan ti ń gbórin wa ibo gan lẹ ti ń ra wọn rìn. mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ó bùkún mi pẹ̀lú orin hmm. pẹ̀lú orin ẹ̀ pọ̀. bí bẹ́ẹ̀ sùn bẹ́ẹ̀ jí báyìí orin ni. orin ni o bí mò ń toilet bí mò ń anything ti máa ń ṣe orin yẹn màmá wá ó ń sùn ṣé mo gbé ẹ̀bùn oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ọlọ́run fún àwọn ẹlòmíì wọ́n lè compose ọlọ́run fún ẹlòmíì wọn lè compose nínú àwọn tó fún tó lè compose mo wà nù wọn because ó ti tó album mi ti tó seventeen mẹ́tàdínlógún if i'm not mistaken hmm. mẹ́tàdínlógún tó dẹ̀ jẹ́ pé ìkan ò jọra wọn hit then one way back to back. èwo ló tà jù náà orin yín. ah tí má ti rò pé eléyìí ló fẹ́ tà jù eléyìí àgbà eléyìí àgbọ̀ tìgbà tó wá dórí kan yearly supplication mo pe àwọn yẹn yearly a máa ń fi bẹ ọlọ́run ni every december ni máa ń kọrin tí mo á kọrin pé wà á gbọ́ àdúrà mi ẹ̀ e o bá mi ṣe kí n lè rògolo láàyè olóòtú sẹ́yìn òfógo ni ògo náà là ń wá láyè. ìyẹn gbà lọ́wọ́ gbogbo wọn ni. Hmm. ó bá gborí mọ́ ọ lọ́wọ́. ó gbà ó mo ṣe wá sí kọ́ńsì tí mo pè ní yébínú mi ọlọ́run ló ṣògo ẹ̀ ni mo sọ pé bàbá wa rẹ́ni tó ń bínú mi níní bàbá wa rẹ́ni tó ń di tẹ̀mí ẹ sọ fún wípé kó máa ṣọ́ra kó rọra ṣe o kó máa ṣọ́ra torí ọlọ́run ń bẹ lẹ́yìn mi o o olóòtú. Hmm. ọlọ́run bẹ lẹ́yìn ẹ má lọ wá o ẹ má lọ bínú. wọ́n nírú àwọn ohun tẹ́ fi ń kọrin pé àwọn tó máa ń koro ẹ̀mọ́ ibi kan ti máa mú kinní kan kan ti tẹ kinní kan sínú ah! ọkàn kan tó ń gbórin jáde ṣé irú kan náà wà táyé náà ti ń tẹ̀ bẹ́ẹ̀. òótọ́ ni ṣé mo pọ́ lọ́wọ́n bá ṣe yóò hùn hmm. ohun yìí gan máa ń yè mí náà lẹ́nu irú ohun wo ló fún mi mo wá láìkí kankan kí gbogbo yín ti máa kọrin ti máa débẹ̀ ó máa yàtọ̀ ohun yẹn hmm. mi ò mú kankan omi mo mu àti energy drink díẹ̀ díẹ̀ ìgbà tó bá dẹ̀ ti rẹ̀ mí mo lè fi rẹ́ẹ̀bù yẹn gan mi ò ti ẹyọ kan tí mo ti mu láyọ tí mo ti ń débi mi ò ti mu tán ẹ bá wọnú yàrá tí mo wà mi ò mu kankan mi ò gbogbo nǹkan tó ń sọ pa mi yẹn nǹkan tó ju wọn ò tó bá torí ohun tó ọlọ́run fún mi mi ò sáà lè máa bá ọlọ́run jà torí ohun tó fún mi tẹ ìwọ̀n bá ń wò pé ohun yẹn ọ̀dà ohun yẹn náà ló dẹ̀ sọ mí dolóríire báyìí mo lọ sí sọjí kan ẹni yẹn débẹ̀ ọ ni ah mi kàn náà yẹn náà yẹn ohun ẹ̀ ò lárí wípé ó wá sọ di prayer point ó ní ohun ẹ̀ ló wá ògo ẹ̀ wá hmm. ẹ ti gẹ̀ẹ́tì yorùbá yẹn. ó yé mi mò ń já sí pé ohun ló há o ṣùgbọ́n ògo ń tàn. ó ní ẹ wo ògo ẹ hmm. àwọn tó wá wò tó wá sí ìsọjí yẹn tó yẹ pé mẹgàdá yẹn náà wá wò gan wọ́n pọ̀ ju àwọn tó wá sí ìsọjí lọ àwọn ará yẹn lásán ó lè wúrú tó wá látàdúgbò gan torí pé wọ́n pe wípé ohun ẹ̀ ohun orí kó láre but ogun ẹ̀ wà á ogun ẹ̀ dẹ̀ sọ di prayer point okó àníkógo ẹ̀ tán ohun ọlọ́run ló fún mi ìgbà tí mo fẹ́ ṣe album tó gbórúkọ jáde ìjọ yẹn ni mo mọ̀ wọ́n balance wọ́n yẹn balance ọ̀dọ́ mo máa ń gbọ́ wọn ò pa mic tó wọn máa fi gbọ́ra mi wọn ò mic náà sọ pé ah, ohun ẹ̀ yóò ṣe balance ohun ẹ̀ yóò ṣe balance meanwhile main engineer gangan ti dé ọlọ́hun ẹ̀ yìí báwo lóhun ẹ̀ ṣe wá rí báyìí wọ́n ṣà balance ohun ẹ̀ títí wọn ò rí ṣe bẹ́ẹ̀ náà ń complain ìgbà tí pọ̀pọ̀ tó fẹ́ balance gangan tó yẹn dé ló wá ní ah mo ti mọrú ohun yìí jọ́ ẹ̀ mo gbọ́lẹ̀ jọ́ ẹ̀ mo gbọ́rọ̀ ohun tí mo lọ ní husky voice lónìí husky voice mo á lọ wo dínú ní ìṣọ́ra mo rẹ́rìn-ín pé olúwa ṣeun ohun yẹn náà ni àmúgbó àmú kankan ọlọ́run dẹ̀ ń tàn gbọ́ ẹ. Hmm. orin wo gan lẹ kọ́kọ́ kọ gbà tó jẹ́ pé orin tẹ ẹ̀kọ́ sórí ó sì ta. kó ta ó ta kẹ̀yìn. torí àkọ́kọ́ ò ta. ìyẹn ni mo ṣe 1998 my mother mo pè mí àti màmá mi lájọ gbọ́ bá a bí eighteen lọ́mọ. pé ọ̀rá ayé ọ̀rá. ọ̀rá o ọ̀rá o ọ̀rá ti ẹ̀rẹ́ kan pẹ̀lú wọ́n ń bú mi gan ni. orin wo ah. ló wá tẹ orin wo ló tògó ìta orin wo gan ló gbé. mo tún ṣe mí ìyẹn two thousand onu hmm. otuta. prayer ni mo pe é òtútà ara church mi try wọn ra díẹ̀ èyí tó wá gbé mi jáde gangan ni mo pe ni money. Hmm. owó. ní two thousand and three stroke two thousand and one Edumare fún mi ni mo ni gbẹ̀ngbẹ̀ngbẹ̀ hmm. Edumare fún mi ni mo gbẹ̀ngbẹ̀ngbẹ̀ yé orí ló ní ṣe yé o o, ò bá rògbìn o Edumare fún mi ni mo ni gbẹ̀ngbẹ̀ngbẹ̀ Èdùmàrè fún mi ní mọ̀ ni o tẹ́ fẹ́ mọ̀ àwọn tèmi sọ pé olóolóolóolóoló gẹ́gẹ́ ti gẹ́ẹ̀tì fílẹ̀ ẹ wo ẹyẹ yẹn tí ń gbọ́ ní gbogbo àgbáńlá ayé tí ń wò wá tí ń sì ń tẹ̀lé wa mega nine nine lórílẹ̀‐èdè South Africa òun náà là ń tẹ̀ sójú ẹ̀yìn tẹ̀ ń rí yìí mo sọ lẹ́ẹ̀kan pé <laughs> yóò dùn gbogbo kan sí òun là ń tiná bọ̀ yín lára tí ń dùn mọ́ yín o mega nine nine náà ni ẹ wo òun lè há ṣùgbọ́n ògo ò há ògo olúwa tí ń tàn tí ò ní kú láéláé ẹ̀yin tí ń gbọ́ wa tí ń wò wá tí ń tẹ̀lé wa tó sì ń wò ká gbogbo àgbáńlá ayé ẹ lọ́ máa tẹ̀lé mega nine nine sójú ẹ̀ máa lọ sórí social media ẹ lọ́ bá wọn dọ́rẹ̀ẹ́ bábá wa Nàìjíríà kọrin ní London kẹ́ kọrin ká ẹ bá ń tẹ̀ wọ́n síbi tí wọ́n ti lè rí yín. lórí Instagram mega nine nine official lórí Instagram nìyẹn o mega nine nine official lórí Facebook mega nine nine ẹ like ẹ ẹ follow wa lórí Facebook ẹ máa rá àwọn ayédèrú o ẹ máa tẹ̀lé ẹ ti rí yẹn ó ti wọ close to seven hundred thousand followers ló wà ń ẹ like ẹ follow wa Eh ne youtube wa, ẹ mega nine nine official tv ní ní youtube adẹ tó wà lórí audio mark náà ẹ search fún mega nine nine ẹ tẹ̀lé wa ní gbogbo social media platform ẹ máa gbádùn mega nine nine màá tún máa fún yín ní tuntun ẹ mọ̀ pé mi ò disappoint yín rí tuntun ni àwọn máa jùlẹ̀ jùlẹ ó ti yé yín. àwọn tí inú ilé South Africa ṣe pé àwọn fẹ́ gbọ́ tuntun látẹnu yín pé èyí tẹ́ gbé wá fáwọn tó jẹ́ pé ètò ń bọ̀ lọ́nà ní àjà àbálẹ̀. ó yẹ ló wà ń tà ń sìn lọ́wọ́lọ́wọ́ ń sìn mo ní mo ní tàbá wá rẹ́ni tó ń bínú mi níní tàbá hmm. wá rẹ́ni tó ń di tẹ̀mí ẹ sọ fún wí pé kó máa ṣọ́ra kó rọra ṣe o olóòtú hmm. kó máa ṣọ́ra torí kó máa lọ kẹsẹ̀ bọ̀ gbọ́ ọlọ́run bẹ lẹ́yìn mi o ọlọ́run bẹ lẹ́yìn mi o ọlọ́run wà lẹ́yìn mi o. pé tó bá le jù kó lọ di transformer mú kó hàn di transformer fúnra rẹ̀ <laughs> ká tó bá lọ àwọn kan náà náà ṣàṣe kó tó pé kí gbogbo ẹ̀ kó lè dùn kó lè dùn kàn fi lórílẹ̀‐èdè yìí àkọ́kọ́ ọrú rẹ̀ tí ò ṣẹlẹ̀ rí ẹ̀ ń bò ló ṣe jẹ́. bàbá ègùn bàbá ègùn olùṣọ́ alpha and omega parish beside us eh, beside us center ccc alpha and omega parish beside center mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe bàbá ègùn ti ń try try kan gbé mi wá láti bí ọdún kẹta gbogbo ọdún tá à ń sọ owó lọ́nà o tówó hmm. yẹn dẹ̀ lọ́dún yìí gan owó tó ń ná láti fi gbé mi ga èmi ní kọ́kọ́ mo wà èmi ní kọ́kọ́ mo wà mo máa mọṣẹ́ wà hmm. tá ń lùlù tá ń ṣe kó a tún máa ṣe ṣóòta kó tó dípa padà sí nàìjíríà àwọn ṣóòsì ló ti line up lọ́kàn wọ́n á rí lọ́wọ́ ẹ lọ fọ́lù mẹ̀gànáyìn àwọn àrí lórí facebook ọpẹ́ lọ́wọ́ bàbá ègùn bàbá ègùn one aláṣẹ Eh, aláṣẹ ẹ̀mí báwọn náà ṣe máa ń pè wọ́n aláṣẹ ah, wọ́n sọ aláṣẹ ẹ̀mí agbára ẹ̀mí àwọn àpò wọn gbogbo ọmọ Ọ̀yọ́ alpha and omega parish ẹ ṣé o mo mọ lóore o thanks for being there olùkọ́. ẹ bá ń fi orin kan ẹ bá ń fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbé ayé yín àti fún ah. àwọn tó ń wò yín àtàwọn tó ń tẹ̀lé yín àwọn olólùfẹ́ yín. Ah, fún bọ́lá ń ṣe dá mi tó ṣe ayé mi ní dáadáa ẹ wo orin tó ń láìkì jù ní tó tún láìkì jù orin mi ni máa kọ ẹ fún mi ní percussion jọ gẹ́ngẹ́ngẹ́ngẹ́ngẹ́n onígìta kó tẹ̀lé wọn gẹ́ngẹ́ngẹ́ng olúwa mo fèyí mọ́pẹ́ wá gbọ́pẹ́ mi ní gẹ́ngẹ́ngẹ́ngẹ́ng ọlọ́run ẹgbọ́ná ẹgbọ́ná kí ló yẹ mí o ṣèbọ̀ ọpẹ́ ni kí ló yẹ gbogbo wa o ṣèbọ̀ ọpẹ́ ni ọlọ́run kì í gbòòyè bẹ́ẹ̀ ni kì í gbòbí o kí ló yẹ wa o ṣèbọ̀ ọpẹ́ ni àwọn fáǹsì mi ká tó máa lọ wọ́n wá láì korin kan wọ́n mà láì korin yẹn ó yá gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ wàkàn wàkàn wà ń wá àní jìsọ́fìn láyé àní sùn sẹ́wọ̀n láyé àmà ní ṣọ̀fọ̀ láyé ó yá nítorí pé ẹ́n a ti gbọ́ pé a ti wà nínú oló a ti wà nínú olóríire gẹ́gẹ́gẹ́gẹ́ ẹ jẹ́ kó dúró síbẹ̀ kẹ́ ẹ máa tẹ̀lé orí African Portal lẹ́wà yìí mo dúpẹ́ lọ́wọ́ àwọn tá a jọ kọ́wọ́ rìn tó fi jẹ́ kó ṣeé ṣe mo dúpẹ́ lọ́wọ́ Mr Lẹ́kan àwọn náà ni wọ́n ń jẹ́ kán gbogbo ẹ̀ kó máa dún tẹ́ fi ń wò mí tẹ́ wò mí ká gbogbo àgbà ńlá yẹ ẹ má gbàgbé pé ẹ lọ́ máa tẹ̀ sójú ẹ̀ di African Portal ẹlẹ́rọ àmì ìtìsí lórí kí wọ́n takulò ó dá dúró bí awo gédéńgbé ẹ máa share ẹ máa like ẹ máa comment kẹ̀sì Mega 99 lórílẹ̀‐èdè South Africa náà wà lọ́wọ́lọ́wọ́ yìí ẹ ṣó pọ̀ rẹpẹtẹ o tẹ́ máa rí tẹ́sì máa gbọ́ tẹ́sì máa gbádùn wọn bàbá wa kí n tó jẹ́ kẹ́ máa dágbére ká máa lọ kó lórí àgbàmì ètò ètí sì máa míì ibo lẹ ríra yín ní ọdún márùn-ún orin àti nínú ìpè tẹ́ gbé dání. kí n tó dáhùn kwẹ́sọ̀ yẹn ó kẹ́ jẹ́ ń dáhùn kwẹ́sọ̀ yẹn kí n tó kọrin tí mo fẹ́ kọ yẹn ní ọdún márùn-ún sígbà yìí ní agbára ọlọ́run bógo ti ń jẹ tọlọ́run ibi gíga tèmi gan lérò ibẹ̀ ni because mi ò sùn ni mo ṣe ń sùn mi ò dẹ̀ and my ẹ má bínú pé mo fẹ́ sọ òyìnbó my best is yet to come Mm. I've told you before, I've not sung anything. Wọ́n ti rí nǹkankan. I am endowed with songs. Wọ́n ti rí nǹkankan. So mo fẹ́ sọ wípé African Porter ni ẹ máa wo African Porter TV tó gbòde ní African Porter má gbé kúrò níbẹ̀ o. Òun lèmi mega nine nine ni máa ń wò ó filẹ̀ síbẹ̀ ṣé ti gbọ́ oríkẹ́ fi sílẹ̀ sí Africa Portal lónìí burúkú burúkú ẹ̀pọ̀ ọkùnrin burúkú lọ́wọ́ yemite burúkú lọ́wọ́ ogun àwọn tàjọ kọ́ wọ́n rìn tí bá ní máa dárúkọ èrò pọ̀nù ilé agodo yìí tàjọ kọ́ wọ́n rìn tí gbogbo ẹ̀ tó fi ń dún tó fi ń dùn tó fi ń dún yàtọ̀ gbogbo yín ni mo dúpẹ́ mo dúpẹ́ pẹ́ òkú lọ́wọ́ yín mo dúpẹ́ lọ́wọ́ àbá ègùn àbá ègùn tó kájú ẹ̀ ẹ wo lórí torí bàbá ègùn mo fẹ́ ṣe nǹkan kankan lórí ètò yìí kí n tó máa dágbére kó lórí ètò yìí pé kérédùn àkójọ kó fún wa láwọn èèyàn tó jẹ́ wípé wọ́n rí ògo àwọn náà sì fẹ́ identify mọ́ ògo ṣé àwọn kan wà tó pé wọ́n rí ògo bí wọ́n ṣe paná ògo ní òmò wa wọ́n wà <laughs> lọ mú omi páàpù páìpù wọ́n mọ̀ dà síbẹ̀ pé àbí ẹ paná ògo yìí <laughs> ògo yìí ò gbọdọ̀ tọ̀ sẹ́ẹ̀ ṣùgbọ́n àbẹ́ ègò wọ́n ní pé ah, ògo ah. eléyìí yóò tàn ká gbogbo àgbáláyé bàbá wa ẹ̀ dé orílẹ̀-èdè Amẹ́ríkà ẹ̀ dé gbogbo àgbáláyé lẹ́ dé lágbára Èdùmàrè mo dúpẹ́ mo dúpẹ́ pé òkú mo pè yẹn wá sórí agbami ètò yìí ẹ jẹ́ máa dágbére kó lójú òpó ètò yìí kí n máa fèyí ṣe lọ kí n máa lọ kí n nílò ẹja tó lọ tí ò dé sáàlì omi á pàdé padà mo yẹ máa sọ wà pé àmọ́ bẹ ọ̀bẹ ní bẹ ṣo ìran àtẹ́lẹsẹ̀ á sì bẹ̀rẹ̀ wò ẹ̀ bá dá mọ́ bọ̀ náà ní dé bá ire lójú owó ríire náà lẹ rí o ayọ̀ rí ní dààmú ó di jọ́ mi ó dọjọ́ re ó di wọ̀ bí ọjọ́ wọ̀. a ní African òun ni ẹ máa wo African pọta TV tó gbòde ní African òun ni mò ń wò síbẹ̀ máa gbé o mega nine nine six